àrà mérìírí ọkùnrin yìí ṣiṣẹ́ abẹ tó mú kí ẹsẹ̀ rẹ̀ gùn sí i àwọn yorùbá ni wọ́n máa ń sọ pé béèyàn bá rójú tán nígbà míì yóò máa wá ìrójú kiri èyí gan ló ṣe wẹ́kú pẹ̀lú ọkùnrin kan Moses Gibson tó ń gbé ní Minneapolis lórílẹ̀‐èdè Amẹ́ríkà tí kò rí ohun tó fẹ́ẹ́ fi owó ṣe mọ́ ló bá lọ sọ́dọ̀ àwọn dókítà ó ní kò tẹ́ òun lọ́rùn bí òun ṣe kúrú yìí òun fẹ́ ga sí i nítorí ìdí èyí kí wọ́n bá òun ṣe tí ẹsẹ̀ òun yóò fi gùn sí i ṣé ẹni tí yóò bá ga ẹsẹ̀ rẹ̀ gbọ́dọ̀ tínrín àwọn dókítà náà kò fàkókò ṣòfò wọ́n gbé ọmọkùnrin tó fẹ́ ga sí ju bí ọlọ́run ṣe dá yìí wọnú tíátà wọ́n ṣiṣẹ́ abẹ fún un bẹ́ẹ̀ ni wọ́n ṣe fi íǹṣì márùn-ún kún ìwọ̀n bó ṣe ga tẹ́lẹ̀ òun ni Gibson bá di ọmọ ga àlàyé tí Gibson ṣe fáwọn dókítà pé ó mú kí òun fẹ́ ṣiṣẹ́ abẹ náà ni pé agbára káká lòun fi máa ń dúró bá àwọn obìnrin sọ̀rọ̀ nítorí iyèméjì àti ìtìjú tó máa ń ṣe òun pẹ̀lú irú ara tí ọlọ́run fún òun àti bí òun ò ṣe ga Gibson ní látìgbà tóun ti wà lọ́mọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún ni ọ̀rọ̀ bóun ṣe kúrú yìí ti máa ń du òun lọ́kàn lẹ́yìn tóun rí àwọn ọmọkùnrin tí àwọn jọ jẹ́ ọjọ́ orí kan náà tí wọ́n ń ga sí i ṣùgbọ́n tóun kò kúrò lójú kan náà gẹ́gẹ́ bí ìwé ìròyìn Daily Mail ṣe sọ lọ́jọ́rùú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ kejìlá oṣù kẹrin ọdún yìí onírúurú oògùn lọkùnrin yìí lòun ti lò kódà ó tún kàn sáwọn tí wọ́n ń ṣe àjò nílànà ìbílẹ̀ lórí ẹ̀rọ ayélujára àwọn yìí ni wọ́n fi lọ́kàn balẹ̀ pé àwọn yóò bá ṣe tí yóò fi ga ju bó ṣe lérò lọ àmọ́ tí gbogbo rẹ̀ já sí pàbó lẹ́yìn tó gbìyànjú gbogbo àwọn ọ̀nà yìí tí nǹkan kò lọ bó ṣe rò ni Gibson gba ilé ìwòsàn lọ láti ṣiṣẹ́ abẹ tí yóò mú kí ẹsẹ̀ rẹ̀ gùn kó sì ti pa bẹ́ẹ̀ ga sí i nígbà tó ń sọ̀rọ̀ lórí àwọn ìlàkàkà àti akitiyan tó ti ṣe lójúnà àti lè yọ ọrùn sókè sí i ó ní mo ti dààmú gan-an kí n ba lè ga ju bí mo ṣe wà yìí lọ kódà nígbà tí mo wà níléèwé girama inú mi máa ń bàjẹ́ pẹ̀lú bí mo ṣe kúrú ni ó ní nígbà tóun tún gbọ́ nípa ọ̀nà àbáyọ kan tí yóò mú kí ẹsẹ̀ òun gùn sí i lòun ṣe bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ kárakára ju tàtẹ̀yìnwá lọ láti lè ríbi tú owó jọ fún iṣẹ́ abẹ náà nígbà tóun wà níléèwé gíga ó ní lẹ́yìn tóun gbìyànjú láti máa ṣiṣẹ́ gẹ́gẹ́ bí onímọ̀ ẹ̀rọ ayélujára lójú ọ̀sán àti awakọ̀ kabúkabú láàrin òru fọ́dún mẹ́ta gbáko lòun lọ ṣiṣẹ́ abẹ tí wọ́n fi fi mẹ́ta kún bí òun ṣe ga tẹ́lẹ̀ náà lọ́dún 2016 ọdún méje lẹ́yìn yẹn ìyẹn lọ́dún 2023 yìí ló tún padà lọ ṣe é lẹ́ẹ̀kejì níbi tí wọ́n ti lo nǹkan èlò ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé tó máa mú kí èèyàn ga sí i fún òun egungun ọrùn ẹsẹ̀ àti ibi ìgbáròkó ẹsẹ̀ mọ́ ẹ̀yìn àti ojúgo Gibson làwọn dókítà fọ́ tí wọ́n ti ìṣó agbérin magnetic nail tó máa ń mú kí ẹ̀yà ara gùn sí i bọ̀ ọ́ ẹ̀ẹ̀mẹta lójúmọ́ ni wọ́n ní yóò máa lo ohun èlò amáranà yìí lẹ́yìn tó bá yá àwọn egungun tí wọ́n fọ́ sí ẹ̀gbẹ̀ẹ̀gbẹ́ ọ̀hún ni yóò ti àwọn nǹkan èlò yìí bọ inú rẹ̀ Monísọ́lá Sàká ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online Faith Adébọlá ló kà á sétí ìgbọ́yín.